رمضان التوبة والصدق رمضان الهمة والسبق dúpẹ́ fún Allah subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún wa láti pàdé lérò ètò wa ètò yín reviving the human half hour ìtanijí láwùjọ mùsùlùmí ọlọ́gbọ́n ṣẹ́jú abẹ́ Allah subhanahu wa ta'ala kó má ṣẹ́jú iṣẹ́ nìkan kan wa láǹfààní á máa tẹ̀síwájú lórí ìwà dáadáa àwọn tó wọn bá gbélé ìyẹ̀wò àwọn náà ní fadilatu sheikh قمر الدين يونس كوردي حفظه الله تعالى ورعاه بسم الله فليتفضل مشكورا الحمد لله ọpẹ́ fún Ọlọ́run ọba wa الذي أمرنا بحسن الخلق ọba tí ó pa wá láṣẹ tó ní ká وجعل حسن الخلق دينا والدين حسن الخلق الله ọba yìí ló ṣe ẹ̀sìn ní wà dáadáa ó sì wà dáadáa lẹ́sìn àwa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ gbogbo èyí tó kú dẹ̀ káàtó nínú wa wa kọ́lọ́mọ́ sábà ṣàtúnṣe rẹ̀ èyí tá à ti ń ṣetọ́ da ọlọ́jà lè máa tẹ̀síwájú kọ́lọ́mọ́ bá aláàkọ́ ajá láti bọ̀ tán rẹ̀ ìkẹ́ ọlọ́run ọ̀la ọlọ́run àánú ọlọ́run kọ́ bá òjíṣẹ́ ọlọ́run anábìwá Muhammad kọ́ bá gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tẹ̀síwájú lérí ọ̀rọ̀ tí a bábọ̀ lánàá nípa usnul ìwà dáadáa bó ṣe pàtàkì tó àti ṣàlàyé ẹ̀yìn náà àwọn ìwà dáadáa oríṣiríṣiríṣi tó yẹ kí ká mú mọ́wàá wa tá a fi dẹni rè tá a fi doníwà rè àti ṣàlàyé látàná bọ̀ àwọn àǹfààní tá a jẹ́ ń bẹ̀ ẹ̀yọ́ maya mi á ṣàlàyé lé nínà nínú àwọn ìwà dáadáa ẹ̀ àlàáfù àlàáfù òun ni kéèyàn máa ṣàmójúkò fáwọn èèyàn kéèyàn máa pádọ́nà àwọn èèyàn kéèyàn máa ṣàmójúkò fáwọn tí èèyàn lágbára láti jẹ níyà kéèyàn máa ṣàmójúkù fún àwọn èèyàn tí wọ́n ṣẹ̀yàn téèyàn lágbára láti gbẹ̀san kéèyàn máa ṣàmójúkù fún àwọn èèyàn tí wọ́n ń ṣe àìdá síyàn kéèyàn máa wá ṣe dáadáa sí wọn padà ìwà ni àmúlágbára ìwà dáadáa òun náà ni àmójúkù òun náà ni kí ó fojú fo gbogbo ohun tó ti lọ láàrin ìwà àtẹni tí ẹjọ́ ń jà àìdá tí bàbá rẹ̀ ṣe sí ọ tíyá rẹ̀ ṣe sí ọ òfojúfò ọ̀yọ̀ǹda wọn ọ̀wọ́n ṣe dáadáa àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n ẹ̀ wọ́n tọ́ wọ́n rí ọfín wọ́n ṣàì dá sí ọ̀wọ́n mójúkò ẹbí àwọn hàn lèèmà ọ̀wọ́n mójúkò fún wọn àwọn ọ̀tá àwọn kan dìde ipe ọ̀tá làwọn jẹ fún ọ wọ́n sì wá dìde ọ̀tá lóòótọ́ àmọ́ lọ́hùn ní kípa wọn padà wá ká ọ yóò dá kí wọn náà kọ́ ṣàmójúkò fún wọn yóò bá ní bí adìẹ tó bá dà wọn lóògùn nù pé ògùn orí fífọ́ ní rìfáàsì náà ó ní yorùbá ó ní tí adìẹ bá dà òun lóògùn nù yorùbá ní òun sì fọ́ lẹ́yìn ah yorùbá ní sọ bẹ́ẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ a gbọ́dọ̀ jẹ́ yorùbá mùsùlùmí ká má jẹ́ yorùbá sángélé tí wọ́n máa gbé àwọn àròrí burúkú káàkiri ẹ̀yọ́ máa yá mi àmójúkò yìí nínú àwùjọ wa àwọn èèyàn máa kà á sí agọ̀ wọ́n máa kà á sí pé èèyàn tutù wọ́n máa kà á sí pé èèyàn dá nǹkan mà wọ́n máa kà á sí pé yẹn gọ̀ ah, àmọ́ lọ́dọ̀ ọlọ́run ìwà dáadáa ni o ọlọ́run ròyìn ànábì wa Yusuf alayhi salatu wa salam sẹ́mi àpá àwọn ọmọ ìyá rẹ̀ ẹ wọ́n rí pé ti pèrò lérí ẹ̀ látara pé wọ́n rí pé bàbá àwọn fẹ́ fẹ́ràn rẹ̀ jàwọn lọ wọ́n sì mú lẹ́yìn ìlú ẹ wọ́n làwọn jọ ń lọ sẹ́yìn ìlú àwọn lọ lè dẹran wọ́n ju ànábì Yusuf sínú kànga ọlọ́run padà yọ ọ́ ó tún bọ́ sọ́wọ́ àwọn tí wọ́n máa ń tààyàn àwọn èèyàn tó ń ta ànábì Yusuf wọ́n tà sílẹ̀ ọba ẹ̀wọ̀n ìrìn àjò náà ó sì lágbára tó ẹ wá wo àwọn wàhálà tá ànábì Yusuf náà tó wá kojú ńlẹ̀ ọba nígbà wá dọba tán tí èèyàn wá ṣẹlẹ̀ tí ebi ṣẹlẹ̀ nílùú bàbá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ yìí wọ́n wá wá sílùú Misra wọ́n wá oúnjẹ wá ànábì Yusuf ó dá wọn mọ̀ ipa àwọn ọmọ ìyá àwọn lélẹ́yìí àwọn ọmọ ìyá rẹ̀ náà padà mọ̀ pé Yusufu ta rògbò ti kú Yusufu ò kú o sẹ́ni tí ọlọ́run ọba pa kò sẹ́dà tó lè pa ọlọ́run sọ nu Koran nípa ànábì Yusufu wọn àwọn sọ fún wọn nígbà tí ọwọ́ palaba wọn padà ségi kọ́ọ̀là ọlọ́run ọba ní ànábì Yusufu wa sọ pé kọ́ọ̀là la tathriba alaykum al-yawma kò sí wàhálà fún ilé ni o kò sí láìfẹ́ fún yín o ìnígbẹ̀sán ìnígbẹ̀sán yaghfirullahu lakum èyí tí màá ń tọrọ ni pé kọ́lọ́hún kò fèrè jì kọ́lọ́hún mọ̀jẹ̀ kẹ́ jìyà kọ́lọ́hún bá aláàkọ́ mọ́ gbà ìsàn lára yín wọ́n wọ arhamu rahimi torí ọlọ́wọ́n bá ọba tó láàánú gbogbo àwọn tí wọ́n máa ń sàánú lọ ni mo wá bẹ̀ pẹ̀lú orúkọ rẹ̀ kọ́ bá ń sàánú yín la tathriba alaykumul yawma kò sí wàhálà lẹ́ni o lẹ́ni ẹ má rò pé ẹni èbú ni ẹ má bànújẹ́ ẹ̀sìn mọ́jọ́jọ́ tì yín ọlọ́wọ́n fèrè jì yóò sì kẹ́yìn ẹ wo tí wọ́n ṣe fún anabi yusufu ẹ wo tí anabi yusufu ṣe fáwọn níjọ́ tí wọn náà bá ti ń wùwà báyìí ìgbà náà láti ọ̀lẹ́ ní èrè sọ́tò yusuf aya ninety two lọ́wà ìgbà anabi yusuf ti pádùn àwọn ọmọ yẹ tí wọ́n fẹ́ pa á wọn náà wá ń gbé wọn fẹ́ pa wọn fẹ́ pa àwọn ẹbí fẹ́ pa wọn ní òjò ìdásí wọn mọ́ tẹ́lẹ̀ wọn ò sì rí ọpa níbi iṣẹ́ yín wọ́n sọ tẹ̀rẹ̀ wọ́n sọ táàrẹ̀ wọ́n fẹ́ bàjẹ́ jẹ́ ṣé bí wọ́n ò sì rí bàjẹ́ ìgbà àwọn òjì bàjẹ́ yẹn wọ́n mọ̀ sí dáadáa sí wọn nìyí ẹ̀ bí wọ́n bá ti lé ejò sí ọ wọ́n mọ̀ lékun sí wọn ètí wọ́n ń ọlọ́run ọba ní famani afa ẹni bá ṣe àmójúkú ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ tó bú ọ àbó sépèlé ọ àbó parọ́ mọ́ wà aṣíláha ó tún wá ṣàtúnṣe wọ́n ń ṣàdúrà fún lẹ́yìn nítorí sọ fáwọn èèyàn pé ẹ èèyàn ni ìdí èèyàn ló gbé ẹ̀rí wá aṣíláha nítorí wọ́n ń ṣàtúnṣe wọ́n ṣàmójúkú gbogbo àwọn nǹkan tó lọ́wọ́ ní ṣe mọ́ wọ́n padà wọ́n ṣe fún gbogbo àwọn nǹkan tí ó kó ṣe gẹ́gẹ́ bí ìdí èèyàn ní dáadáa ìwọ́n ń ṣe é ọlọ́wọ́n bá ní fàájírúhù ala ọlọ́wọ́n bá ní ẹ̀san rẹ̀ ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́wọ́n bá èmi ọlọ́wọ́n bá ó san lẹ́san lọ́dọ̀ ọlọ́wọ́n bá lẹ́san rẹ̀ wà kọ́ máa retí ẹ̀san tó bá ti ń jáde láyé kọ́ wá gbẹ̀san kí lẹ́san tó ọlọ́wọ́n bá aláwọ̀ fún yóò sàmójúkò fóun náà ni kọ́lọ́mọsẹ̀ tán ní kọ̀ọ̀kan wá sí o ká sàmójúkò ká sì dáadáa ẹlẹ́mìí sàmójúkò kò ní ṣe dáadáa mọ́ a ní eléyẹn ti lọ àmọ́ mọ́dọ́dọ́ mi mọ́ a ní mo ti sàmójúkò fún èyí ti lọ àmọ́ àlejò ṣe mọ́ a ò tí níwà dáadáa ẹ̀tún jọ máa ṣe ẹjọ́ máa ṣe ọ wà ṣe dáadáa ju tó ń ṣe tẹ́lẹ̀ lọ nígbà náà làá máa pẹ̀lú níwà rẹ̀ ọmọ wa rí tí ẹ̀ san láyé ń bí àti lọ́dọ̀ ọlọ́run jọ́ kìyàmà kí lẹ̀ san ọlọ́run yóò fi ọ̀sán jẹ́nà yóò wá pẹ̀ṣẹ̀ tiẹ̀ náà rẹ̀ yóò sàmójúkò fún wọn náà níbi tí wọn náà kù sí gbogbo ẹ̀ṣẹ̀ tí wọn náà ti ṣẹ̀ nínú ọkùnkùn nínú yàrá tẹ́lẹ̀ kankan ọmọ àfiwọ́ àtọ́lọ́wọ́ bá rẹ̀ ọlọ́run wa sàmójúkò fún wọn náà Suratu Shura àyà fọ́ọ̀tì lọ́wọ́ ọlọ́wọ́n bá ní fàyídà lẹ́ni bẹ́yìn náà káwọ́ bẹ́yìn náà wò àdáwà ọlọ́wọ́n bá ní àwọn èèyàn tí wọ́n bá ti parí ìjà fún wọn ẹni tí wọ́n jẹ́ ń sọ̀tá tẹ́lẹ̀ ka annahu waliyun hamim yóò wá dà gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ayò tí wọ́n jàrí nígbà tó sàmójúkò ọlọ́run bá ní wàmà yulaqaha illa alladhina sabaru ọlọ́run bá ní kò sẹ́nìkan tí wọ́n lè wúrú wà àfàwọn sùúrù àárín yìí wàmà yulaqaha illa dhu hazin azim ọlọ́run bá ní àwọn kan ò ní wúrú wàyí àfàwọn tí wọ́n lọ́kì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run bá aláàtí bu oore ńlá fún láyé àti oore tó tóbi lọ́run wọn alimahazozun àwọn tí wọ́n fi àbá kékeré gbà ńlá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láwọn làwọn tọ́jẹ́ pé tí wọ́n bá ti parí ìjà fún wọn yọ parẹ́ kò lẹ́mìí yọ sàmójúkọ fọmọ ya rẹ̀ yọ wà nífẹ̀ẹ́ rẹ̀ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ tí wọ́n jarí sọ́wọ́tò fóṣù láti áyà 35 lọ́wọ́ nínú àwọn ìwà dáadáa alhaya òun náà ni kéèyàn onítìjú adamu takabur kéèyàn má máa ṣe ìgbéraga kéèyàn má máa fojú kéré àwọn èèyàn kéèyàn onítìjú ẹ̀rí ìtìjú wọ̀lì islam ó gángan lẹ̀sìn sẹ́ẹ̀rẹ́ ni tí ọba ti nítìjú ẹ̀sìn rẹ̀ ò pé ó lè má jẹ́ kèfèrí òwà má ẹ̀sìn rẹ̀ ò pé kò lẹ́sìn ẹ̀sìn tó mẹ́ni pé ẹ̀sìn rẹ̀ ò pé ànábì ní inna li kulli dini khuliqa ànábì ní gbogbo ẹ̀sìn kọ̀ọ̀kan ló níwà wọn wípé ah, àwọn ẹlẹ́sìn báyìí ìwà wọn ni àwọn ẹlẹ́sìn báyìí ìwà wọn ni anábì ni wà kólókòlì ìsìlámì àlàyà anábì ni ẹ̀rí ìwà islam tọ́jú pé ìmọ̀tò jẹ́ mùsùlùmí wọn gbọ́dọ̀ mọ́ bala rẹ̀ àlàyà òun náà ni tìjú ìtìjú ẹ̀yọ́ màyá mi kéèyàn jó ní tìjú ìwà rẹ̀ ni o lè jásá kó jó níwà rẹ̀ o lè jẹ́ àṣà tọ́gì kọ́ wá níwà rẹ̀ tọ́jú pé kò sí ọ̀rọ̀ tó lè sọ kò sẹ́ni tó lè sọ̀rọ̀ sí kò sẹ́ni tó lè bú kò sẹ́ni tó lè ṣépèlé kò sẹ́ni tó lè fọmọlúwàbí ẹ̀yà kò sẹ́ni tó lè jábọ́lẹ̀ kò sẹ́ni tó lè rébọ́lẹ̀ ẹnu rẹ̀ yìí tó bá ti gbọ́rọ̀ jáde lẹ́yìn náà lọ́mọ wa ronú ọmọ sọ̀rọ̀ kó tó ronú èèyàn lè rí bẹ́ẹ̀ kójú ní tìjú alihaya wal iman wọ́n ní ká mọ̀ tara wa ìgbàgbọ́ gangan gangan ni wọ́n ń pè ní ìtìjú ìtìjú gangan ni wọ́n ń pè ní ìgbàgbọ́ alamatul iman alihaya ìgbà tá a fi mọ̀ pé yẹn nígbàgbọ́ sọ́lọ́ lóòótọ́ nígbà tó bá ní tìjú nígbà náà bí n sọ̀rọ̀ nípa Ah, iman anabi ni al-imanu bid'un wa sab'una shu'ba anabi ni iman anabi ni iman iman tàwa ni ká máa pín ó pín sí seventy àti díẹ̀ àdáa la ilaha illallah anabi lè tó ga jù nínú iman òun náà ni kéèyàn máa ṣẹbọ kéèyàn máa ṣe nǹkan mi kéèyàn máa bẹ nǹkan mi kéèyàn máa pè nǹkan mi kéèyàn ó mú ọlọ́run láṣo nínú ìjọsìn rẹ̀ anabi ni adinaha ẹ̀rí tó wá kéré anabi ni imatatu al-adha an at-tariq ni kọ́ máa lọ lójú àwọn ìwà dáadáa nú o ìwà dáadáa nìyẹn o kọ́ ọmọ lọ lójú ọ̀nà kọ́ ọmọ mú àwọn nǹkan tó ṣe àwọn èèyàn ní sùtà bí gò bí ẹ̀gún bí èso èyí bí páànù tó lè yàyàn lẹ́sẹ̀ èyí bí àwọn òkúta ńlá táwọn èèyàn lè kọlù tán lè ṣubú kó mú gi àwọn gi ẹlẹ́gùn kọ́ ọmọ mú kó lójú ọ̀nà okùn tó lè kọ́yàn lẹ́sẹ̀ ànábì ní ìmánì ni o ẹ̀rí ìwà ni o ànábì sì pè ní ìmánì nígbẹ̀yìn àdìsí ànábì wa ni alhayahu ànábì ni ẹ̀rí ìtìjú ṣọ́ọ̀bàtún nínú ìmánì ó jẹ́ ìpín kan nínú gbàgbọ́ ọwọ́ ló nígbàgbọ́ ó sì ní tìjú àlùjọ́rà ọ̀láyà ọ̀yàn kọ́ láyà wọ́n náà kọ́ láyà ọ̀nà ìlágbájá a kò sẹ́ni tí ò lè bú kò sẹ́ni tí ò lè ṣépèlé kò sẹ́ni tí ò lè fásọ ẹ̀yà kò sẹ́ni tí ò lè parọ́ mọ́ inú rẹ̀ wá ń dùn oye ó já mọ̀ pé ìmánì rẹ̀ ti dínkù jọjọ ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa anábì ní inna mimma adraka an-nasa min kalami nubuwwatil ula nínú àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn bá láyé tọ́lọ́run ní kí àwọn èèyàn orí gbọ́ nínú àwọn ọ̀rọ̀ àwọn anábì ọlọ́run tó ti kọjá òun náà ni pé ìdálàmù tẹ̀sítáì tọ́ọ̀bá ti tijú mọ́ tọ́ọ̀bá ti tijú mọ́ tọ́ọ̀bá ti ní òun ní ní tìjú fásinà àmàṣe ní tọ́ọ̀bá wù ọ́ ní kọ́mọ́sẹ̀ kò sí tó lè ṣe mọ́ tọ́ọ̀bá ti ní tìjú kò sí tó lè ṣe torí ẹni bá ti yasa oyè kò ní tijú láti wu ìwàkiwà láti sọ̀rọ̀kọ́rọ̀ láti rìnrìn kúrìn bọ́ọ̀ bá ti ní tìjú máa ń ṣe tó bá wù ọ́ lókun nítorí pé gbogbo dáadáa téèyàn máa ń ṣe ọyẹ torí ìtìjú lèèyàn fi ń ṣe rọwáwò alimami Bukhari imam Bukhari ló gba àrí ìtìyẹn wa ìtumọ̀ ni pé tó bá ti tìjú ọyẹ kò sí ẹ̀ṣẹ̀ tó lè dá ọmọ dá ẹ̀ṣẹ̀ ní láàrin wa àtọlọ́hun ọmọ ṣẹlọ́hun láàrin wa àtọlọ́hun ní kọ̀rọ̀ ìmọ̀ ṣe ọlọ́run bá ń kọ̀rọ̀ kéèyàn máa wá sí ẹni eré ní gbangba èyàn ò ní tìjú ni ò ní tìjú sọlọ́n ò tìjú ọlọ́n ẹni bá ń tìjú ọlọ́n yọ ọmọ pé ọlọ́run bá ti ń rí òun ní gbangba òun náà ni tún rí òun kọ̀rọ̀ ò tìjú ọlọ́run ilẹ̀ òfin ń fagbà ọlọ́run ọba ya ní kọ̀rọ̀ nítorí lè ṣe gbangba òun ṣe ń kọ̀rọ̀ láàrin wa tọ́lọ́run àdá tó lè dánwò láàrin àwọn èèyàn ọ̀ dánwò lérí fóun nínú yàrá rẹ lọ́kùnrin lóbìnrin wọ́n ní gbogbo ẹni tí bá ń yídó borí nínú òkùnkùn tí wọ́n ń wà kíwà wọ́n ní tó sì mọ̀ bọ́lọ̀ bá rìn látòkè wọ́n ní kò ní tìjú ọlọ́ ọ̀kan nínú àwọn àwọn àlùfáà wọ́n ní wáyé dà kọ́láwùtà bírí ibà ti ń rí zolima ti ń wọ́n ní tó bá wà ní kọ̀rọ̀ tó wọ́n ń wà tí ọ̀dà nínú òkùnkùn òun tí ọ̀dà wọn nafsu dà ìyàtọ̀ ní ìlà tó gẹ̀yà ni wọ́n ní kó mọ̀ pé ọkàn rẹ̀ ń darí lọ síbi tó ti yàyàkuyà ni o ń darí lọ síbi tó ti yàyàkuyà ó padà dàdàkudà torí tó ń ṣe ní kọ̀rọ̀ yẹn ọlọ́run gbọ́dọ̀ tú àṣírí ẹ̀ ní gbangba fásitàhí min nadhari ilahi wa kullaha wá gbìyànjú kó tijú ọlọ́run ipe báwọn èèyàn bá ṣe rí ọ ọlọ́run ọba láàrin ọ ẹni tí sì ń rí ọ yìí ọwọ́ rẹ̀ lọ̀rọ̀ rẹ̀ wà kò sára tí olùfẹ́ ọ̀dà wa kullaha wá sọ fẹ́mi rẹ̀ tó ní kọ́ ọmọ sẹlọ́n kọ̀rọ̀ kọ́ ọmọ sojú furunta innal ladhi khalaqa adh-dhalama yarani ipe ìwọ ẹ̀mí mi ọba tó dá òkùnkùn mọ̀ rí mi òkùnkùn yóò dé ọlọ́run lọ́wọ́ kọ́ má rí mi o báwọn èèyàn bá rí mi ọlọ́run rí mi máa sọ fẹ́mi rẹ bẹ́ẹ̀ ipe àṣẹ báyìí ló ṣe máa wájú ọlọ́run máa sọ fẹ́mi rẹ pé àṣẹ èèyàn yẹ̀yẹ́ náà wájú ọlọ́run àwọn tí wọ́n tọ́lọ́run òun ṣe dáadáa lójú wọn ọwọ́ wa ń kọ̀rọ̀ láàrin wa tọ́lọ́run ọwọ́ ń fagbọ́ ọlọ́run báyà látàjà lè náà ọ sáré tilẹ̀kùn tọmọ kékeré wa ń bọ̀ ọ sáré paramọ́ o tí wọ́n ti jọ ọmọ kékeré ju ọlọ́run ọba aláàtí bẹ lókè sẹ́mọ̀ lọ ẹ̀rọ màyá mi ìmọ̀ afọ́gbà ọlọ́run ọba ya níkọ̀rọ̀ ṣé àyè ní tìjú ọlọ́run àwọn fáà ní sọ́ra ọlọ́run padà tú ọ síta ọlọ́run padà tú ọ síta tó ọba túbá tó ọba ń sẹ́lẹ̀ ọ̀nù kọ̀rọ̀ ayézar zonoba khalawat sọ́ra bí kò ọmọ sí ọlọ́run ní láàrin ìwà àtọ́lọ́run kọ́ ọmọ wa fọkànbalẹ̀ pé ọlọ́run rí mi àmọ́ àwọn èèyàn sá rí mi ọ bẹ̀rù ọlọ́run àwọn yẹn wá ń bọ̀ ọ ń bẹ̀rù wọn kí wọ́n bá rí ọ ó sì mọ̀ gbogbo ìsẹ̀mí rẹ ìbẹ̀rẹ̀ ayé àtàrin àti gbẹ̀yìn ẹ̀wọ́ ọlọ́run lọ́wà òun ló lè fi ọ́ dára tó bá wù ọba yìí lọ́wọ́ kà sí lọ́wọ́ tijú ẹ̀ kéèyàn máa fagbọ́ ọlọ́run yá ń kọ̀rọ̀ o yóò tún ya fídíò rẹ̀ yóò tún sẹ́ndì ẹ̀ sáwọn yẹn ká máa wo nígbà tí ò sí tìjú bọ̀ sọ́lẹ̀ àbí kọ́ bọ́dájà sọ́ọ̀lẹ̀ nígbà tí ò sí tìjú ẹni tí ò ní tìjú ní sísìnà tó má padà wá ká ọ àbí wọ́n padà wá rí ọ kọ́dà ìlú mìíràn máa ṣe sílẹ̀ tó máa ṣe fídíò rẹ̀ oríṣiríṣi lọ́wọ́ aláwùjọ wa yìí bí ṣètánì ti báyà àwọn èèyàn jẹ́ dé ó tìjú ọlọ́run ẹni tí ń jalè ó tìjú ọlọ́run tásù rẹ̀ bá tún kọ́ ó tìjú béèyàn bá ti ní tìjú yóò parọ́ máwọn èèyàn yóò parọ́ tán yóò padà wá rí pé tóun sọ yẹn ò rí bẹ́ẹ̀ tọ́ba ní tìjú sẹ̀ ń gbéyọ̀ sọ fún àwọn yẹn pé àyìn ah, tó ń sọ yẹn bẹ́ẹ̀ kórí o àwọn ó sì sọ yẹ wà dákẹ́ lérí ẹ̀ yóò ní òun ti sọ òun ti sọ nìyẹn nígbà tí ò ní tìjú àwọn yẹn sì ti mọ̀ pé èèyàn yẹ̀yẹ́ ni nígbà tí ò wá ní tìjú ńkọ́ kò níjọ́ lè kọ̀rẹ́tì ara rẹ̀ òsìfàtí wá sí òsìfàtí wá dá wọ́n sọ fún ọ pé kọ kọ̀rẹ́tì olóòní ní kọ̀rẹ́tì ò ní tìjú bọ́ ìbẹ̀rù ọlọ́run o sì fẹ́ sí àwọn èèyàn lọ́nà aṣọ yìí tó rè bóyá bọ́ lára rẹ̀ ń sìn ọlọ́run sì wàá dàbọ̀ kọ́lọ̀ mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa min akhlaq islam nínú àwọn ìwà dáadáa kọ̀dọ̀ u hajjati nas òun náà ni ká máa gbéra wa kalẹ̀ lẹ́ni tí ó máa bí a bùkátà àwọn èèyàn ká jẹ́ irinṣẹ́ rẹ̀ fáwọn èèyàn ká máa wá àwọn èèyàn tí wọ́n ná sọ̀rọ̀ káàkiri láti yọ wọ́n kúrò ní sọ̀rọ̀ ká máa béèrè àwọn èèyàn tó ń bẹ nínú wàhálà láti ṣí wàhálà kúrò lérí wọn ká máa béèrè àwọn èèyàn tó ń bẹ nínú fìtínà láti ká fìtínà kúrò nínú ẹsẹ̀ mi wọn ká máa ran àwọn èèyàn lọ́wọ́ eléyìí nínú àwọn ìwà islam afáwà sáàlù bùn sáàdì àni nàbí sọ̀rọ̀ sọ́lá ọlá nàbí sọ pé inda Allahi khaza'inul khairi wa sharri ọlọ́run ọba aláàní pẹpẹ ọrọ̀ pẹpẹ ọrọ̀ àti pẹpẹ àdánwò ní tí ń pè bẹ́ẹ̀ òun náà ni pé khaza'in ọlọ́run ti kó àwọn orí síbì kan ó kó àwọn aburú síbì kan méjèèjì náà ni ó sọ̀kalẹ̀ sí ilẹ̀ o kọlọmọsà ìlà wa mafatihu ha arrijal kọ́kọ́rọ́ ilé oore àti kọ́kọ́rọ́ ilé aburú yìí àwọn èèyàn kan lọ́wọ́ ọba kò ní lọ́wọ́ àwọn èèyàn kan ó di yìí tí wọn wá sí ilé oore yóò yóò wá sí ilé yóò wá sí ilé fatuba liman ja'alahu mifta'an lil khair anabi ní àwòrere kó máa bá ẹni tọ́lọ́wọ́n bá aláàbá sọ di kọ́kọ́rọ́ tí wọ́n fi ń ṣílẹ̀kùn òre bóun ṣe wà ní bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ rẹ̀ bùkátà yóò bí yá pẹ̀lú yọ̀ǹda ọlọ́ tí ó bá lágbára yóò wá wọ ẹni tí ó bá yín bí ya bùkátà yẹ àmọ́ yóò wá fi yín lẹ̀ àmọ́ yóò wá fi yín lẹ̀ kò ní rí bẹ́ẹ̀ torí pé àwọn yẹn ti sọ wọn di kọ́kọ́rọ́ tí wọ́n fi ṣílẹ̀kùn rẹ̀ yóò ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ dáadáa ti dọ́dọ̀ mi ẹ máa bọ̀ ẹ̀yin dẹ́jẹ́ gbèsè ẹ máa bọ̀ wá ẹ bá ń wá àwọn èèyàn tí wọ́n rówó lẹ́sàn ẹ bá ń wá àwọn èèyàn tí wọ́n ń bẹ lọ́sibítù tí wọ́n rówó oògùn tí wọ́n rówó bíìlì tí wọ́n fi dè ṣáàjì wọn ẹ bá ń wá àwọn èèyàn ẹ̀yin tí wọ́n ń bẹ nínú àárẹ̀ tí wọ́n rówó oògùn ẹ bá ń wá àwọn èèyàn tó jẹ́ pé wọ́n fẹ́ kẹ́kọ̀ọ́ wọn ọ̀rẹ́ kọ́kọ́ yóò wá jẹ́ kọ́kọ́rọ́ fún gbogbo dáadáa ọlọ́run ní oríire kọ́ máa bá àwọn yẹn o wọ́n mi gíláà kan lè ṣàrì àwọn yẹn àwọn tilẹ̀kùn aburú kọ́kọ́rọ́ tó wà lọ́wọ́ rẹ̀ yìí òun gangan ni kọ́kọ́rọ́ o tó bá ti fẹ́ra rẹ̀ sílẹ̀kùn rí báyìí yóò wá fẹ́ra rẹ̀ tilẹ̀kùn aburú wàwá ìlú ọlọ́run bá ní àdánwò àti ìbínú ọlọ́run liman ja'alahu miftahan lè ṣàrì fún àwọn tí ọlọ́run bá ṣe wọ́n ní kọ́kọ́rọ́ tá a fi sílé aburú gbogbo aburú tó máa fẹ́ ṣẹlẹ̀ lé ayé ẹ sá lọ lè pè tẹ́yìn bá ti ń wá burú kọ́ ọmọ lọ́dọ̀ ẹ̀ tẹ́yìn bá ti ń wá burú kọ́ gbà lálejò tẹ́yìn bá ti fẹ́ sa burú ẹ̀rán sẹ́sì gbogbo ìran aburú pátá lọ́mọ̀ pa rẹ̀ kò séyìí tí ò ní báyìí ṣe wá mi gèlà kan lílẹ̀ xayìn gbogbo ìran orí kò ní rí kan sí ń bẹ̀ bóun ṣe jẹ́ kọ́kọ́rọ́ tí máa ń sínà aburú kọ́kọ́rọ́ yẹn ní òun tiẹ̀ tó bá ti sílẹ̀kùn aburú báyìí yóò tilẹ̀kùn oore ẹni yìí ò ní ràn yàn lọ́wọ́ tó bá rí èèyàn tó fẹ́ ràn nìkan lọ́wọ́ yóò sì tún máa sọ fún un pé kó má ràn lọ́wọ́ wípé à lọ́wọ́ àràn lọ́wọ́ owó rẹ̀ ọ̀tàn fa àwọn èèyàn mórí fa bóyá owó tó ń fún ọ náà ni wọ́n máa fi saburú sí ọ ìsìn wọ́n ju ọlọ́run wọ́n fọ sẹ́yìn onímọ̀ gbọ́dọ̀ ló gbé wọn ga gbogbo àwọn irú èèyàn báwọn à wáyé lò láhùn wọn ní ìbínú ọlọ́run bẹ fún wọn ọlọmọsàsì wa ní miftahul khairi wa miglaqun lisharri ọlọ́run ṣe wá ní sábàbí oríire ó gbéra ẹ̀ kalẹ̀ àwọn èèyàn máa gùn ọ́ wọ́n máa gùn ọ́ léjìká wọ́n máa fi dé èèyàn wọ́n máa gùn ọ́ léjìká wọ́n máa fi jẹ́ èèyàn láyé inú rẹ̀ wọ́n máa dùn pé lágbájá mo dúpẹ́ ara mi lọ́lọ́run ti gbé dìde mo dúpẹ́ ara mi lọ́lọ́run ti gbé dìde ó ní máa bínú àwọn tí máa ń dìde lábẹ́ tó bá ti ń bínú àwọn tí máa ń dìde lábẹ́ rẹ̀ rẹ̀ ò níwàá rẹ̀ anábìnrin wallahu fi auni al-abdi anábìnrin ọlọ́run ọba Allah ó ti ṣe é ní májẹ̀mú fún rẹ̀ yìí pé òun á ràn lọ́wọ́ ẹrú kan máa ká nàlẹ́ abudu fi àwọn àhìyí ẹrú tí máa ti ran ọmọ ìyá rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni kàbá tí ló wọn máa ràn yàn lọ́wọ́ ọlọ́run sì máa gbéra lọ́wọ́ dìde fóònù náà tó o bá ti ń wá kọ́lọ́wọ́n bá aláwọ̀ sínú fún ọ ìwọ náà máa ṣe dáadáa fáwọn èèyàn máa bí àbùkátà àwọn èèyàn tó bá ti fẹ́ kí gbèsè ọ̀rùn rẹ̀ ó kú ọ̀ ìwọ náà máa bá àwọn èèyàn san gbèsè ọ̀fẹ́ kálùbáríkà kan máa wọ ibi iṣẹ́ rẹ̀ ìwọ náà máa fáwọn èèyàn sọ́dá kan bẹ́ẹ̀ ọ̀fẹ́ kí eh, ilé rẹ̀ ó kalẹ̀ ìwọ náà máa bá àwọn èèyàn sanwó lé ọ̀fẹ́ rìn òhò wọn náà máa raṣọ fáwọn èèyàn ọ̀fẹ́ kébi ọ̀pá wọn náà máa fáwọn èèyàn ló ń jẹ ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá aláwọ̀ ni kò ní yẹ kò níbò lẹni tí wọ́n máa gbé àránṣẹ́ dìde fóun náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anábì ní asáyìn alàlẹ́ àrùmọ́lá wal miskini kal mujahid fi sabilillah anábì ní gbogbo ẹni tí bá lọ tí ń là kàkà àwọn ní wàhálà wọn ni ń ṣe ká wọn ní à àwọn ń ṣe wàhálà bí opó bí ó ṣe sẹ̀mí ìrọ̀rùn ni àwọn ń ṣe wàhálà bíi àwọn tálíkà bí wọ́n ṣe sẹ̀mí ìrọ̀rùn ni wọ́n fẹ́ lè gbọ́kadà fáwọn èèyàn kárí nǹkan gun ebi ń pa àwọn èèyàn wọ́n fẹ́ gba kẹ̀kẹ́ náà fẹ́ fáwọn èèyàn kan lè rí nǹkan gun bí ṣe ń lọ yìí ìlọlẹ̀ wá mọ́tò táwọn èèyàn máa gun ni tí wọ́n máa rí ṣẹ́ṣe bá ṣe ń lọ yìí à ń lọ lè yẹjú ṣọ́ọ̀bù kan ni ọmọ ìyá wa kan ò rọ́jà ta kọ́dà bàbá gba ṣọ́ọ̀bù náà tán á tún rajà síbẹ̀ fún bá ṣe ń lọ yìí à ń lè gbọ́jà fọ́mọ ìyá wa ni kọ́ máa ta tọ́ bá ta àtakọ́dáwó padà ìwọ́sàrí pé bí sẹ̀mí ó ṣe rọrùn fáwọn èèyàn ni wọ́n máa ń gbìyànjú lé lérí ànábì ní ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tí ń jagun sójú ọ̀nà Islam nígbà tó ń jagun ní jihadi ni orin tí wọ́n fi wé iṣẹ́ ńlá ni tó láwọn èèyàn díẹ̀ ni wọ́n lè ṣe kálukú mójú tó tara ẹni o kò sẹ́nìkan tó rí tọmọ ìyá ẹ̀rọ gbogbo àwọn tó máa wá rò tọmọ ìyá wọn báyìí ọyẹ ànábì ní wọ́n dà gẹ́gẹ́ gbàtàn jagun sójú ọ̀nà Ọlọ́run kọ́lọ́mọṣẹ́ fà wá náà sí inú wọn òní wà náà àwọn tí wọ́n máa dínà mọ́mọ ìyá ẹ̀ wọ́n máa béèrè pé bolo ti ń gbọ́jà wọ́n máa béèrè pé ah, ọjà yẹn kò sí nǹkan kan díẹ̀ mọ́ àwọn bísíǹsì tó ń ṣe wọ́n máa béèrè pé bísíǹsì yìí ah, àwọn náà fẹ́ máa ṣe ẹni ah, kò sí nǹkan kan mẹ́ mọ́ gbèsè là ń jẹ mẹ́ yóò ní sinpa búlọ́ọ̀kù títà kò sówó mọ́ ta omi àwọn yẹn ti pọ̀ Kama máa tẹrí bàtà wíì kìí ṣe ká máa rùkú fáwọn èèyàn o àbí ká máa tẹ̀ fáwọn èèyàn àbí ká máa dọ̀bálẹ̀ fáwọn èèyàn o ẹ ká tẹ ọkàn bá kí máa tẹ ọkàn rẹ̀ bá fáwọn èèyàn ni wọ́n ń pè ní ìtẹríba ìdàkejì rẹ̀ náà ní gbéraga àwọn èèyàn máa ṣe gbéraga lénìí bóyá torí pé ọlọ́run fún wọn lówó ọlọ́run fún wọn nímà ọlọ́run fún wọn lágbọ́yé ọlọ́run fún ní ẹwà ọlọ́run fún nípò kọ̀ ní tẹríba fáwọn èèyàn máa yọmọ wá sí ìgbéraga ẹni ọlọ́run bá Lukman ò ní sàsọ́lẹ̀ fọmọ rẹ̀ ọlọ́run wá gbé wa ní Quran ó ní wọ́n mọ́ mi wọ́n láti sọ àyè hadaka linnas mọ́ máa yé ẹ̀gbẹ́ sáwọn èèyàn tí wọ́n bá ń bọ́ sọ̀rọ̀ mọ́ máa ka ẹ̀rẹ̀ sáwọn èèyàn ìtumọ̀ ni pé ẹ máa sọ̀rọ̀ yín bá fẹ́ sọ èmi ò ṣe tó gbọ́rọ̀ wala tamshi ardi maraha mọ́ máa rìn àrìyàn lérí ilẹ̀ ilẹ̀ yíyọ̀ inna Allaha la yuhibbu kúlẹ̀ mọ̀kútàlẹ̀ fọkúr ọlọ́run ọba rẹ̀ kò fẹ́ràn gbogbo àwọn èèyàn tó máa ń ṣe gbéraga àtàwọn tó máa ń ṣe fáàrí wípé a ẹ̀rí lèmi ẹ̀rí aṣọ tí mo wọ̀ ẹ̀rí oúnjẹ tí ń jẹ fáàrí fáàrí ẹwà wọ ọmọ mi kọ ọmọ sí fáàrí kọ ọmọ fi bá àwọn èèyàn nú jẹ kì í ṣèwà tó dáa kọ ọmọ gbé ilé tọ̀sẹ̀ kọ́ sí status kí gbogbo ayé ọmọ wò ó wípé rí a màá sẹ́yìn ẹ̀sẹ́yìn kí gbogbo àwọn ọ̀tá mi kan lè ronú kú eh, a nítorí òun fẹ́ fi ṣe fọ́rífọ́rí fáwọn èèyàn ọmọ tó ṣẹ̀ bí ọmọ tuntun yóò gbé e status yóò gbé ṣe whatsapp aláìní làákà inú ọlọ́run ò nífẹ̀ẹ́ gbogbo ẹni tí bá máa ń ṣe fáàrí yóò máa ṣe fáàrí pẹ̀lú ẹbí yóò máa ṣe fáàrí pẹ̀lú ara yóò máa ṣe fáàrí pẹ̀lú ipò yóò máa ṣe fáàrí pẹ̀lú aṣọ yóò máa ṣe fáàrí pẹ̀lú mọ́tò mọ́tò fáàrí ní ọ̀rà yóò máa ṣe fáàrí pẹ̀lú pẹ̀lú dúkìá pẹ̀lú ayé alfáàníyà ayé títán lògìjì gbogbo ẹni tí bá máa ń ṣe fáàrí láti fi bọ́mọ làkejì inú jẹ́ ọlọ́run bá lóhùn nífẹ̀ẹ́ rẹ̀ sọ́tù lukman aya eighteen mukhtali alimutakabir ẹni tí ń ṣègbéraga tí ìtẹríba anabi ni ma tawada'a ahadun lillahi illa rafa'ahu Allah anabi lẹ́nìkan ò ní tẹríba àfikọ́lọ́run bá aláwọ̀ gbé ga bọ́ọ̀ bá ti ń tẹríba ọlọ́run sì máa ń gbé ọga tó bá ti sọ pé ọ̀jẹ́ nǹkan àwọn yóò sì máa ń pè ọ́ ní nǹkan tó bá ti ń pè rẹ̀ ní nǹkan àwọn yóò máa sọ pé ọ̀jẹ́ nǹkan kan kọ́dà bọ̀ ọ̀jẹ́ wọn lọ jẹ́ nǹkan kan nígbà tó ti ìgbéraga ọlọ́wọ́ bá aláǹsọ́ fún anábìwá muhammad sallam bá anábì ṣe tó tọ́jọ́ pé kò sẹ́nìkan tó tó anábì ní gbogbo àwọn ẹ̀dá ọlọ́run tọ́lọ́ ń dá ọlọ́run ni waqfid janahaka liman ittaba'aka minal mu'minin ìrẹ́ muhammad má ń ṣàì rẹ̀ra rẹ̀ ńlẹ̀ rẹ̀ ńlẹ̀ fáwọn tí wọ́n tẹ̀lé ẹ ọlọ́wọ́ bá ní fala tusaku anfusakum ọlọ́run ni ẹ má fọra yín má ẹ má gbéra yín tóbi ẹ má gbéra yín ga ẹ má bòdú tẹ́bẹ́lú àwọn èèyàn ó wà alamu bima nittaqa ọlọ́run bá ní òun lòun mẹ́ni tó bẹ̀rù ọlọ́run láàrin ọkàn yín lòun wò yín ọlọ́run lòun lòun rọ́kàn yín ẹni tó sì bẹ̀rù ọlọ́run ọba òun lọ́la kan léjù inna akramakum inda Allahi atqakum ẹni tó bẹ̀rù nígbà tó ọ̀rọ̀ kan rẹ̀ ọmọkùn tí wọ́n wà níwájú ọlọ́run ọmọkùn tóun náà wà níwájú ọlọ́run ọba báwọn ènìyàn ọlọ́run bá ṣe ń sin náà ọba sí wọ́n bá ṣe ń nímọ̀ sí bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń tẹríba sí tó fàwárí usul khuluq àwọn àǹfààní téèyàn máa rí tí máa ń tẹríba alákọ̀ọ́kọ́ ọlọ́run fi sálì janna ẹlẹ́ẹ̀kejì ọlọ́run ọba ọmọ sínà fún àwọn èèyàn ọmọ forí wá káàkiri onígbèrágà àwọn èèyàn kórìíra rẹ̀ ẹni tí ń tẹríba àwọn èèyàn máa fẹ́ràn rẹ̀ ẹni tí ń tẹríba ọlọ́run ọba abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sá tún wa ṣe kọ́lọ́ tún wa wa ṣe kọ́mọ́ ṣe wa ní onígbèraga kọ́lọ́ ọba alákó ṣe wa ní oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́lọ́ ń já kéré lójú ara wa kọ́lọ́ wa já tóbi lójú àwọn èèyàn kọ́lọ́ ọba alákó ṣe wa lẹ́ni rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa subhanahu wa ta'ala tó ti ṣe nírọ̀rùn fún àǹfààní ìlàtúnṣe kíkọ́ ọmọkùnrin Yunus Akorede láti bá wa sọ̀rọ̀ lórí iyebíye tì ní bákan náà ẹ pàdé wa ní dédé àkókò yìí lówùúrọ̀ ọ̀la títí táàtù fi pàdé àkírà wa ń pé assalamu wa rahmatullahi wa barakatuh.